الحمد لله بديع السماوات والأرض خالق الألوان والأشكال والصلاة والسلام على من تركنا على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان في الأقوال والأفعال وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أنا أقفكم إلو الله سبحانه وتعالى أتركاتك فأسواجد النبي صلى الله عليه وآله وسلم أترفع على جات وصحابة أتبقوا والجسف الله سبحانه وتعالى تجد أجيتين ẹ̀rí olúwa tí a dá ọpẹ́ fún òun náà ni ọba tí ó ṣẹ́ èmi àti yín kù títí di ọjọ́ òní ilé ti ṣe ọjọ́ kẹjọ nínú sọ ọmọ bọ́ọ̀lù ọdún fourteen lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam láti ìlú makka lọ sí ìlú madina olúwa yìí òun náà lọ́ba tí ó tún ṣe wá ní ìkan nínú àwọn ẹrú tí ó tún máa gba àwẹ̀ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú oṣù alápàlẹ́ yìí ó ṣe wá ní ìkan nínú àwọn ẹrú tí ó máa sin ọlọ́run ọba Allah subhanahu wa pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú òun kíkí pẹ̀lú àwẹ̀ gbígbà àti àwọn oríṣiríṣi ìjọsìn tí a ń ṣe láti fi sin ọlọ́run ọba Allah subhanahu wa ọlọ́wọ́n bá tí ó ṣe àwọn oore ẹ̀sà yìí fún ẹnì kọ̀ọ̀kan wa wọn náà lọ́ba tí a dá ọpẹ́ fún abẹ́ lọ́wọ́n bá kójú ọjà rè ó dákun fún gba ọpẹ́ wa ní ìjọsìn lọ́wọ́ wa ọlọ́wọ́n bá kó wọlá pé ẹrú tí ń dúpẹ́ ni wá àlékún oore eléyìí tí. ìṣe àdéhùn ọlọ́run ọba Allah subhanahu ilé ìtọ́jú àdéhùn ọlọ́run ọba lórí àwọn tí ń dúpẹ́ kọ́lọ́run ọba kí ó máa ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa alájọ kan sọ ọlọ́run ọba Allah dálẹ́kọ̀ọ́ tí Uh, ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa ń wáyé òun náà ni hadith sabah fajri talk nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ àti máa ń kà fún wa oríṣiríṣi tíra tí àwọn onímọ̀ ní pẹ̀sìn Islam fún ọkọ̀ ìgbọ́n Ramadan a máa ń dájú kọ al nìkan ṣoṣo a sì máa ń dá àwọn tírà tí a ń ká tẹ́lẹ̀ dúró náà láti fún al-Qur'an al-Karim ní àkólé kan tí ó yẹ ká fún nínú oṣù Ramadan abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ ọjà yìí kó ṣe wá ní ìjọ al-Qur'an àwọn tí wọ́n máa ka al wọ́n máa nígbàgbọ́ nínú ẹ̀ tí wọ́n sì máa tẹ̀lé tí wọ́n máa lo àwọn nǹkan tó wà nínú ẹ̀ láti fi sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala lọ́nà ọba ṣe pa wọ́n láṣẹ. Naam tafsiru suratul Ghashiyah wọn náà ni à ń bá lọ. a máa bẹ̀rẹ̀ láti orí àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún. لا ريب لقلب الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم Allah subhanahu wa ta'ala ó ń sàlàyé fún wa ní inú àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń pa wá láṣẹ kí a ronú sí dídá ràkúnmí ọlọ́run bá ní afala yanzuruna ila al-ibili kayfa khuliqat ọlọ́run bá ní tí ó máa wòrónú sí ràkúnmí ni kan wù bọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ṣe dáa ṣé wọn ò ronú sí ràkúnmí ni nípa bọ́ bá nípa bọ́n ṣe dáa nípa bọ́n ṣe ṣẹ̀dá ràkúnmí. nọ́vọ́r sọ́lọ́mù bàbá subhanahu wa ta'ala tó ń pèpè sí bí òun náà ni nọ́vọ́rù àtibáàrù nọ́vọ́rù àtibáàrù wíwòye títí ìrònú lúwa Allah subhanahu wa ta'ala pàkíyèsí àwọn aláìgbàgbọ́ àwọn tí wọ́n máa agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí wọ́n yà láyé màkàn nípa agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ń pè wọ́n lọ síbi kí wọ́n ronú kí wọ́n wo ìwòye títí ìrònú lọ síbi kàkúnmí bá a ṣe dáa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń pàkíyèsí àwọn wọ̀nyí pẹ̀lú gbólóhùn rẹ̀ yìí. náà nínú àwọn ọ̀nà tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tó máa fi ń pè wá sákìyèsí láti wáyé mà àti láti nígbàgbọ́ nípa agbára ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bọ́lọ́run bá ọba tó lágbára ni ká lè mọ kúndúrà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bóyá tó bágbára ọlọ́run ọba yìí tó bákan náà ká lè ronú sí ìjọkan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú agbára rẹ̀ eléyìí tí ó mú wa gbàgbọ́ yẹ ìjọkan ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú ìjọsìn. bákan náà ìrònú tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tó ń pè wá lọ síbi ká ronú nípa rẹ̀ yìí ìrònú kan ni tí ó jẹ́ ká mọ̀ ọlọ́mọba Allah subhanahu wa ta'ala pé ọba tí ń bẹ̀rẹ̀ òtẹ́yìn bá fẹ́ mọ̀ agbára ọlọ́mọba Allah subhanahu wa ta'ala tí wọ́n sì fẹ́ mọ̀ bíbẹ ọlọ́mọba àwọn ẹ̀dá tọ́lọ́mọba dá òlèyàn máa ronú sí àwọn ọlọ́mọba Allah subhanahu wa ta'ala pé wá ká káfí àtàrà wọn káfí àtàrà wọn mọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wíyẹ lágbára tó. olúwa ní afala yanzuruna ila al-ibili kayfa khuliqat ọlọ́run ọba ní ṣé wọn ò ronú ni ṣé wọn ò ronú sí ràkúnmí bá a ṣe dáa ni káwo bá a ṣe dáa kan ronú sí káfí dá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mọ́. àwọn onímọ̀ sàlàyé fún wa ìdí pàtàkì tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tí ó fi dárúkọ ràkúnmí ń bí tó fi jẹ́ sí pé ràkúnmí ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ní kí wọ́n wòye sí wọ́n ka oríṣiríṣi àwọn ìdí tó pọ̀ tó fi jẹ́ pé ràkúnmí ọlọ́mọba Allah subhanahu ta'ala sàlẹ́sà tọ́lọ́mọba àlekírásì ní kí àwọn lárúbáwá kan ronú sí. naam afáwa albaghawi rahimahullahu ta'ala wọ́n mú àwọn ọ̀rọ̀ wá lórí ilé báyìí wọ́n mú àwọn ọ̀rọ̀ wá lórí ẹ̀. Ah, wọ́n ní. ràkúnmí láàrin àwọn ẹranko tó kù láàrin àwọn ẹran tó kù ó jẹ́ nǹkan kan tó jẹ́ sí wípé ó jẹ́ ẹran kan tó yẹ pé inú sẹ̀mí àwọn lárúbáwá wọ́n ní àwọn àǹfààní tó pọ̀ tí wọ́n máa ń ṣe lára rẹ̀ nínú sẹ̀mí wọn àwọn àǹfààní tó pọ̀ làwọn lárúbáwá máa ń ṣe lára ẹran ràkúnmí lára ràkúnmí. nítorí ẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lè pè wọ́n sákèésí lórí ràkúnmí wọ́n mọ́rọ̀ wá wọ́n ní وتكلمت الحكماء في وجه تخصيص الإبل من بين سائر الحيوانات وتكلمت الحكماء في وجه تخصيص الإبل من بين سائر الحيوانات وني ونعم وجبا وصرف nípa ojúpọ̀nà sísa ràkúnmí lẹ́sà láàrin àwọn ẹran tó kù tọ́lọ́mọba àlekẹ́lá sà lẹ́sà pé òun ni kí wọ́n ronú sí. faqala Muqatil afọwọ́ Muqatil rahimahullahu ta'ala nínú àwọn sálàfù ni wọ́n sọ pé li'annahum lam yaraw bahimatan qattun a'zamu minha wọ́n nítorí pé àwọn lárúbáwá wọ́n rí ẹran kankan rí tó tóbi tó rà fún mi àwọn lábábá wọn rírí nígbèsí ayé wọn ẹran kankan tó tóbi tó rà fún mi. wàlámù ṣáhid alfila ilà ṣáàzàmínú wọn ní àwọn lábábá wọn rí erin rí àyàfà wọn díẹ̀ tó wọn nínú wọn àwọn tó wọ́n díẹ̀ ìwọ̀n bá díẹ̀ nínú wọn lórí irin rí ẹ bá yín sìn so wọ́n rí irin rí ẹ rí i pé irin ó tóbi ju ràkúnmí lọ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn lárúbáwá ẹranko tí wọ́n rí tó tóbi jùlọ ẹran tán rí tó tóbi jùlọ òun náà ni ràkúnmí wọn àláǹfààní àti rí irin rí àyàfà wọn díẹ̀ nù wọn sọ nítorí ẹ̀ ló fi jẹ́ pọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé òun lọ́lọ́wọ́ bá àlekẹ́lá lò gẹ́gẹ́ bí àpèjúwe fún wọn wípé kí wọ́n ronú sí torí pé tó tóbi jù nínú ẹran tí wọ́n rí nìyẹn àfọwọ́ Muqatil àwọn náà sọ eléyìí wa qala al-Kalbi àfọwọ́ al-Kalbi wọ́n ní annaha tanhadu bihamliha wa hiya barikatun wọn sọ ìdí tọ́lọ́wọ́ bá Allah subhanahu fi ní kí wọ́n ronú sí ràkọ́mí wọ́n ní nǹkan tó fa ni wípé lè anaha tanhadu bi hamliha wọ́n nítorí pé ràkúnmí tẹ́ ẹ bá fẹ́ di ẹrù lé lórí kò sí bí ẹrù náà ṣe lè wúwo tó ràkúnmí ó wà lórí ìkúnlẹ̀ ni tẹ́ bá wá di ẹrù yẹn tán bó bá ṣe wù fẹ́rù yẹn wúwo tó yóò gbé e dìde bẹ́ẹ̀ lè anaha tanhadu tanhadu bi hamliha torí pé ràkúnmí a máa dìde wàhíyá bá rí kàtó nígbà tó bá wà lórí ìkúnlẹ̀ a máa dìde tó ń tẹrù tí ń bẹ lórí ẹ̀ tó bá dẹ̀fẹ́ di ẹrù sórí ràkúnmí wọ́n máa ń dì í ní ẹrù tí èsì díẹ̀ ni wọ́n á di ẹrù tó pọ̀ lé lórí lẹ́rù tó yẹ pé tó bá di tán lórí lórí ìkúnlẹ̀ yẹn lórí ìkúnlẹ̀ tó wà yẹn ìyá máa wọ pé ṣé ẹranko yìí ṣé yóò sì lè dìde báyìí pẹ̀lú ẹrù tán dìde lórí ṣé lè yóò sì rí ibi dìde ńlẹ̀ báyìí ṣẹ́wárí kò lè jọyàn lójú dáadáa àyàfìgbà kéèyàn bá fojú rí báyìí rí ṣẹ́ni tẹ́ bá fojú rí yóò nǹkan tá à ń sọ yóò ní ìtumọ̀ síyàn torí pé tẹ́ bá tẹ́ bá tẹ́ bá rí nǹkan yìí tẹ́ bá rí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí tẹ́ bá rí ìṣesí tá à ń sọ yìí èyí ṣe màgà torí pé tí ó lékè lórí ẹ̀mí yẹn ni pé ah wọ́n fẹ́ pa ilé yìí yóò sì máa rinlẹ̀ lórí ẹ̀mí ni pé ní tí wọ́n ń dìlé yìí kò lè dìde kò ní lè dìde lórí ilẹ̀ tó tẹ́ bá wá rí tó dìde lórí ilẹ̀ tó gbé sí tó dìde ẹ̀rọ yóò yà ẹ̀ lẹ́nu pé a ah! pẹ̀lú ẹsẹ̀ tí ń rìn náà ni kí ní ìdìde tí ó dúró báyìí pẹ̀lú adúrú ẹrù yìí so wọ́n ní torí ẹ̀ àfáwà alkẹ́lbí wọ́n ní torí ẹ̀rọ Allah subhanahu wa ta'ala fi ní kí wọ́n wòye kí wọ́n ronú sí àkọ́mi torí pé a máa dìde pẹ̀lú ẹrù tí wọ́n gbé sí i lórí nígbà tó bá wà ní orí ìkúnlẹ̀ nígbà tó bá ń di ẹrù sí tó bá ń di ẹrù yé lórí torí pé tó bá bá di ẹrù lórí ràkúnmí kò rọrùn fún wọn kí wọ́n máa di lórí ìdúró torí pé ràkúnmí ga ó ga gan so àfi ká mọ wálẹ̀ nínú àwọn nǹkan tá a sì padà sàlàyé nípa ràkúnmí ni ràkúnmí jẹ́ ẹran tó rọ̀ gan ẹran tó yẹ pé ó rọ̀ ó dùn darí tó yẹ sí pé kò sẹ́ni tí ò lè darí ràkúnmí àtàlágbára ni o àtọ̀lẹ ni o àtọmọ kékeré ni o kódà ọjọ́ kan tí mo kọ́kọ́ rí nǹkan kan tó ṣe mí lè mọ̀ rí nípa ràkúnmí mo wà ní káwọ́rá lọ́jọ́ yẹn káwọ́rá ní zamfara káwọ́rá namuda ọmọ tí mo wá rí tí ó ń fa ràkúnmí lọ ràkúnmí yìí ló ti fẹ́ tóbi jù ràkúnmí tí mo rí rí torí ràkúnmí máa ń tóbi gan ẹ bá rí ètò tóbi dáadáa ẹ máa bí ràkúnmí bẹ́sẹ̀ rẹ̀ ti ga tó yẹn ẹ máa bí eékún ràkúnmí eékún rẹ̀ ẹni tí ń darí ràkúnmí tí ń mú ràkúnmí ọmọ kékeré tí mo ń sọ yìí kò gádé bí eékún rẹ̀ rárá o kò gádé bí eékún rẹ̀ tẹ̀rí kìíní yẹn in tó fi jẹ́ ọjọ́ mílíkì ni pé ẹ máa wù lábẹ́ lábẹ́rà ìgbà ah, ìwọ tó máa dùn kìíní gẹ̀rì wòyí ìwọ tó mú lọ rí ìsì ń tẹ̀lé ìsì ń tẹ̀lé ìdí sì ń bẹ lókè ju tó wà ń sàlẹ̀ lọ sò kìíní yẹn ìjọ lójú ńláńlá ni ó yà mí lẹ́nu gan pé ah, ẹ wúrò ọmọ kékeré yìí ní ń fa kìíní lára àwọn àmì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tọ́lọ́run fẹ́ ká ronú sí lára ràkúnmí ni àkúnmí jí ọjẹ́ ẹran ọjẹ́ ẹran tó yẹ pé ó rọrùn láti darí bó ṣe lágbára tó tàṣí padà tó máa ṣàlàyé inshallah karim ó ní ẹranko tó lágbára gidi gan ni o tó yẹ sí pé ibi tó lágbára dé tí sùúrù ràkúnmí bá pin torí pé ràkúnmí ní sùúrù gan kí ràkúnmí tó lè kó tó lè kó tó lè ya yàkuyà kó tó lè bínú sùúrù yóò ti yóò ti dópin yányá tó bá wá bínú tán ní tí bá ń fara níyẹn yóò bàjẹ́ àtùgbà tó bá pa àtùgbà tó bá pa tíra kan yóò bá fi tó bá fi eyín bù yẹn ní orí tó bá gbé tó bá lẹ̀ sọnù ikú ni eyín rẹ̀ sì mú gan tó bá tó bá fi eyín gbá yẹn ní orí mú à ikú ni o wọ́n yẹ báyìí nì so àmọ́ kí ràkúnmí tó lè bínú ìnira yóò ti pọ̀ gan-an yóò ti fara dànira gan nítorí pé kódà tẹ mọ́ fún ràkúnmí ló ń jẹ láàrin ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta kò ní ti bínú pẹ̀lú gbọ́nà ọba in tí ó mọ̀ jẹ́ ń bẹ lára rẹ̀ sápàdà sàlàyé ń ṣàlọ́ kẹlẹ̀ kò ní ti bínú ẹ má fún lómi mu kò ní ti bínú torí pé omi tí ó mọ̀ mú ń bẹ lára rẹ̀ nígbà tí ọba wa di pé nira yẹn pọ̀ tí ìnira yẹn tó ti pa á dópin ìgbà ìnira kún mi tó máa ń jà nítorí tó máa ń dájú ìjà kọ ní tí bá ń fara ní tó bá sì dájú ìjà kọ yóò rí pé òun pa nǹkan yẹn. kódà ràkúnmí ó lágbára débi pé tó bá tí nǹkan yẹn tó bá sì tó fura pé tó ń mí yóò tó lọ gbóòórùn rẹ̀ pé ṣé kìíní yìí ṣé kò tí kú yóò rí pé òun pa o. so àfàwà alkalbi wọ́n ní ìdí nìyẹn ṣẹ̀pẹ́ ó di nǹkan lẹ́ẹ̀kejì àbí afáwọn Muqatil àwọn ní nǹkan tó fà tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala fi sa ràkúnmí lẹ́sà ipe kí wọ́n ronú sí ràkúnmí òun ni pé òun lẹ́ran tó tóbi jùlọ táwọn lárúbáwò lẹ́ran míì tó tóbi tó má torí pé wọ́n rí erin rí àfàwọn díẹ̀ nínú wọn díẹ̀ náà lárúbá lórí erin rí so nítorí ẹran tó tóbi jù tí wọ́n mà tí wọ́n rí rí tó tóbi jù tí sì ń gbé láàrin wọn òun náà ni ràkúnmí àfọwà alkẹ́lbí wọ́n ní nítorí wípé ràkúnmí gbogbo ẹrù tẹ́ ẹ bá ń dìlé lórí lórí ìkúnlẹ̀ náà ni ó wà tẹ́ bá wá di ẹrù yẹn kò sí bí ẹrù yẹn ṣe lè wúwo tó yóò dìde pẹ̀lú ẹrù yẹn yóò máa gbé lọ eléyìí báyà sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni wàláhì téèyàn bá rí ibi tí wọ́n bá ti ń di ẹrù rírà kọ́mi lórí mo ní èèyàn ò létí ìmọ̀ àfìgbà téèyàn bá rí lójú báyìí téèyàn bá rí ibi tí wọ́n ti ń di ẹrù lé ràkúnmí lórí tó bá dìde yẹn mọ̀ pé ah eléyìí báyìí kọjá pé ẹranko yìí gangan lọ lágbára débẹ̀ ah àmì ọlọ́run lélẹ̀ bó ni ẹranko yìí lè lágbára tó lódù yìí torí ràkúnmí ọlọ́run bá lè kíra fún lágbára o yóò dìde yóò dìde yóò sì gbé ẹrù so ọmọ sọ pé kẹ́tẹ́kẹ́tẹ́ máa ń ru ẹrù kẹ́tẹ́kẹ́tẹ́ máa ń ru ẹrù kẹ́tẹ́kẹ́tẹ́ ẹrù tí kẹ́tẹ́kẹ́tẹ́ ń rù ó kéré sí jẹrà fún mi o ó kéré sí ràkúnmí o wọ́n la pé kẹ́tẹ́kẹ́tẹ́ náà kéré ó sì lè ru ó sì lè ru yàrá yẹrù ni wọ́n fi ń jọ yẹn lójú pé ha ẹ wo ẹranko kékeré yìí tí ò tẹ́sìn náà di adúlọ ẹ̀dùn ìlú yìí ti ń lọ yóò sì máa lọ náà ni ọlọ́lọ́ mọ̀rú egun tọ́lọ́ ń dá sí àwọn yìí lẹ́yìn o ṣùgbọ́n ràkúnmí à ràkúnmí ń ru ẹrù o òun sì làwọn lárúbáwá òun náà máa fi ń kó ẹrù níjọ́ wọn àná ẹ bá wà ṣe ń lo tírélà ń sìn wọn làwọn máa ń lò wọn ni tírélà wọn níjọ tó máa fi ń kó ẹrù pé báyìí sìn lákọ̀bù tó máa ń pè nínú àwọn àlàyé tá padà ṣe nípa ràkúnmí tó lọ́nà bàyìí ká ní kí a ronú sí lákọ̀bù tó máa ń pè ràkúnmí òun náà ni safinatu sahara òun náà máa ń pè ní safinatu sahara ọkọ̀ ojú omi desert ọkọ̀ ojú omi desert òun náà máa ń pè nítorí pé táwọn alárúbáwá bá fẹ́ rìnrìn àjò nínú desert làkúnmí náà máa ń lò ó sì nídìí ká padà ṣàlàyé inshallah al-karim ó nídìí tó fi máa ń lo làkúnmí wọ́n bá sì ń lọ wọ́n pọ̀ táwọn làkúnmí yẹn wá tó tẹ̀léra wọn ó tó tẹ̀léra wọn so afáwa Qatada gbà wọn táwọn ń ṣàlàyé rahimahullahu ta'ala táwọn ń ṣàlàyé nípa ìdítọ́lọ́wọ́n bá àlíkẹ́lá fi sàràkúnmí ibi ká ronú sí níbi bí wọ́n ní zákàrà Allahu ta'ala irtifa'a sururi jannati wa furushiha wọ́n lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala sọ nípa gíga àwọn ìtẹ́ àlìjẹ́nà àwọn ibùsùn àlìjẹ́nà àtàwọn àtẹ́ẹ̀bẹ̀ ọlọ́run bá yíkẹ́ra sọ gíga bó ṣe ga faqalu kayfa nas'aduha fa anzala Allahu ta'ala hadhihi al-aya. bá wọn sọ pé nígbà tí ó wá ga tó báyìí bóò láti wá máa gùn nígbà tó sọ bí nǹkan tó ga ni bóò láti máa gùn wọn lọ́nà balẹ̀kẹ́ ṣe wá sọ àyà yìí kalẹ̀ yà ràkúnmí bó ti ga tó yẹ ẹ̀ ń gùn abẹ́ gùn afàlàyà ń zòrú na ilẹ̀ ibili kí fàkúlù kọ ṣé ẹ ronú sí ràkúnmí bá ṣe dáa ni adá lẹ́dà tó ga tó ń ti bẹ́ẹ̀ àti rọrùn fún yín láti máa gùn pẹ̀lú rọrùn ọba tó ṣe yẹn ní rọrùn fún yín nílé ayé kí ẹ máa rí ràkúnmí gùn tó ń ti bó ṣe ga tó pẹ̀lú rọrùn ọlọ́run ọba yẹn ó rọrùn fọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó dé kẹ́ máa rí ibùsùn àlùjánnà gùn tó ń ti bó ṣe ga tó náà sọ àfọwà ọ̀tádà wọn ní dì nìyẹn ìgbà tí wọ́n bi àfọwà al-Hasan al-Basri wọ́n bi wọ́n lè nípa àyà yìí so wọ́n wá ń sọ fún àfọwà al-Hasan al-Basri pé ọlọ́run ọba Allah subhanahu wa ní kí a ronú sí ràkúnmí alfilu a'zamu fil u'juba tába ní ká wò ó erin òun tóbi níbi èèmọ̀ tí ń bẹ lára rẹ̀ ìsenilémọ̀ tí ń bẹ lára erin ó tóbi erin tóbi yóò rà lọ níbi ìsenilémọ̀ bọ́lá wọn bá ṣe dà faqal àfọwà alhassan dá síwá sọ wípé amalfilu fal'arabu ba'idatul ahdi biha ó ní ẹ̀rí irin tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn àwọn lárúbáwá wọ́n jìnnà sí wọn àmá wọn àbá sábà láàrin ara wọn wọ́n jìnnà sí ìbá ìmọ̀ ìmọ̀ nípa rẹ̀ sábà wọ́n ti ẹ̀rí wọn àmá thumma huwa la khayra fihi wọ́n ní lẹ́yìn náà yìí tó fà tó fi jẹ́ pọ́lọ̀ ọba àdékẹ́lá fi ta ràkúnmílẹ́sà wọ́n ti sọ̀jẹ́ alákọ̀ọ́kọ́ àbí wọ́n nítorí pàwọn lárúbáwá nínú àṣà wọn nǹkan tán bá sábà ó jìnà sí fún ọmọ irin wọn àmọ́ wọn àbá irin sábà onílẹ̀yìn náà nkẹ́lẹ̀ kejì ni pé láàkọ́ ẹ̀rọ̀ sí i kò sóore lára irin kò sóore lára irin tó ń sọ yẹn nítìbí ni yẹn ni pé lẹ́gbẹ̀ẹ́ ràkúnmí àǹfààní táwọn lárúbáwá ń ṣe lára ràkúnmí bí ẹni pé kò sóore lára irin fún wọn ni lẹ́gbẹ̀ẹ́ àǹfààní tán ṣe lára fún mi ó ní nǹkan tó fa ni pé láyò kabo zahruha ẹni tó ń sọ yìí wọn kì í gùn láàrin àwọn alárúbá wọn kì í gùn kìí pé lè gun irin èèyàn lè gun irin tẹ́ lè jókòó lẹ́yìn rẹ̀ ó yẹ báyìí sùn so ṣùgbọ́n kìí ṣe ń tó gbajúmọ̀ tó ń gùn láàrin àwọn alárúbá wọn yìí gùn láyò kabo zahruha wàlá yu'kalu lahmuha bẹ́ẹ̀ ni wọn kì í jẹran rẹ̀ fẹ́ẹ́rẹ́ àyínsìn kò ń ṣe pé haram ni kéèyàn jẹran tó ti yé ṣùgbọ́n táwọn lárúbá sọmọ ń jẹ ntí sí láàrin wọn ni wàlá yuhlabu darruha. bákan náà ni wàrà rẹ̀ wọn kì í fún wọn kì í fún wàrà rẹ̀ nígbà tó yìí jẹ́ sí pé ràkúnmí wọ́n gùn àǹfààní alákọ̀ọ́kọ́ orí tí ń bẹ̀rẹ̀ ràkúnmí fún wọn nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ní pé wọ́n máa ń jẹran rẹ̀ wọ́n máa ń jẹran ràkúnmí bákan náà ẹlẹ́ẹ̀kẹta ó ní pé wọ́n máa ń fún wàrà rẹ̀ ni ìwòsàn kò ń ṣe wàrà ràkúnmí nìkan nínú àwọn àǹfààní tí ń bẹ lára ràkúnmí tá a fi gbọdọ̀ wuyì sí ràkúnmí nìyẹn ìtọ̀ ràkúnmí gan ìtọ̀ ràkúnmí kódà ìtọ̀ ràkúnmí lásán ó tó lé àlìjẹ̀nu jáde lára yẹn kẹkàmọ́ tí ẹni tí àlìjẹ̀nu wọn bẹ lára rẹ̀ kọ́kàmọ́ fi ìtọ̀ ràkúnmí para àbí kọ́ máa mú kátó máa sọ pé tí nǹkan sí i ó yẹ báyìí nìyí so yín máa ń lé àlìjẹ̀nu dànù nítorà kún mi kí wọ́n á ṣe ìlé àlìjẹ̀nu nìkan ìwòsàn tí ń bẹ́ mi ìtọ́ra gan ìtọ́ rẹ̀ sì ní ní ó dáa ní mímu ni tí wòsàn pọ̀ ń bẹ̀ wàrà rà kún mi náà ni fẹ́ni tó bá ní màbá ṣe ń lò dáadáa wàrà rà kún mi àwọn tó lọ́wọ́ àlejò bá yọ̀ǹda fún tó bá màá lò wọ́n máa fi wo hepatitis wọ́n máa fi wo hepatitis àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ yẹn máa lo ara ràkúnmí láti fi wò torí pé ìwòsàn ń bẹ níbi ara ràkúnmí náà ó ń wọ́n gan láwọn tí ń tà pé báyìí sì náà wọ́n máa mú wàrà rẹ̀ wọ́n máa fún wàrà rẹ̀ wal ibilu a'azzu malin lil arab wal ibilu a'azzu malin lil arab wa anfasiha. àfáwà alhassan al-basri sọ yí pé ràkọ́mítì ni ní tí òun fi pàtàkì lọ́dọ̀ àwọn arábá ju irin lọ tọ́lọ́mọba àlẹ́gá ti fi sàálẹ́sà ni pé a'azzu malin lil arab wọ́n ní dúkìá kan tó pàtàkì ni dúkìá kan ni tó pàtàkì lọ́dọ̀ àwọn lárúbáwá tó lówó lórí gan tó yẹ pé àwọn lárúbáwá pàtàkì láàrin wọn wọ́n bá ń sìn. waqil àwọn kan sọ pé innaha ma'a izamiha innaha ma'a izamiha ma'a izamiha pé ràkúnmí ma'a izamiha tó ń ti títóbi rẹ̀ bóyá tóbi tó yẹn talinu lil hamli fún nǹkan tí fún gbígbé ẹrù tó wúwo tẹ́ bá fẹ́ gbé ẹrù tó wúwo lérà kan mi kò ní kọ̀ tó ti bóyá tóbi tó yẹn yóò sí ọ̀rọ̀ fún yín láti gbé ẹrù tó wúwo láti gbélé wàtàǹkọ́ àdúrílkọ́ èdè bọ̀ìsì bákan náà ó ṣe é dájẹ̀ ó ṣe máa fà káàkiri fún ẹni tó jẹ́ ọ̀lẹ ò nídìí kó lágbára ọlọ́run bá ní kí láti rà kọ́míràn débi pé tó bá ti lè gbá okùn rẹ̀ mú yóò máa tẹ̀lé ọlọ́ni ò ní ṣe wàhálà kankan ò nídìí kọ́ màálù ya wèrè ń tiẹ̀ àmàlù ya wèrè tí ò bá fẹ́ lọ kò ní lọ ẹjọ́ máa fa ni màálù wá hẹ́ẹ̀tì kọ́ ọmọ kékeré ọmọ kékeré eré kó ṣe léṣe níwọ̀n màálù ọmọ òpé irú kí ní ilé ọmọ fa èmi àgbàlagbà gan màálù ò nígbà àfi tó bá fẹ́ lọ tí màálù bá fi lè jáde tó bá pajúdà bàbá ńlá wàhálà ni ṣé báyìí sì so àwọn tó mowó tó mojú rẹ̀ gan ẹnìkan wà dúdú sẹ́yìn rẹ̀ ó ti ní bó ṣe máa lọ́rù rẹ̀ ó ti ní bó ṣe máa nà ní nǹkan lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà yóò tó máa dúró yóò tó máa jáṣẹ̀ pàpàpà náà ní pé wọ́n fẹ́ lọ náà kàkún mi kéèyàn kẹta ti gbókun rẹ̀ mú ń lọ ni tò nítorí ẹ̀ wọ́n ní wàtà nǹkan ọdún nǹkan ìdè gbọ̀ حتى إن الصبي الصغير يأخذ بزمامها فيذهب بها حيث شاء wọ́n ní kódà ọmọ kékeré ọmọ kékeré bó ṣe wù تما kéré tó tó bá ti lè rìn tọ́mọ yẹn gẹ́gẹ́ bá ti lè rìn tó bá ti lè gbá ìjánu ràkúnmí mú gbogbo bí tó bá wù ní ọmọ fa lọ ọmọ tẹ̀lé lọ ni sẹ́mọ̀ wípé à irú ọmọ kékeré yìí kínkínní yìí ní fa ràkúnmí káàkiri yóò máa tẹ̀lé lọ ni gbogbo bí tí bá ń lọ tó bá ti lè gbókun rẹ̀ mú ọdún bá nísìn so wọ́n ní torí ẹ̀ lọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ti sọ yí pé kí wọ́n wù yí síra fún mi afala yanzuruna ila al-ibli kayfa khuliqat ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ní ṣé ẹ ronú síra fún mi ni kí ẹ wo bọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala bó ṣe dá kí ẹ wo bá ṣe dára fún mi tẹ bá ronú síra fún mi tẹ bá wo bá ṣe dá ẹ rí àwọn ẹ̀kọ́ tó pọ̀ àti agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ràkúnmí naam ràkúnmí ẹranko tó tóbi ni ẹran tó tóbi ni tí gbogbo wa náà mà tá a rí abẹ́ẹ̀kọ́ ni so tó yìí jẹ́ sí pé ó ní ẹsẹ̀ tó ga nítorí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala dá ní ẹranko tó lẹ́sẹ̀ tó ga tó fi jẹ́ pé ọrùn rẹ̀ náà gùn nítorí kó lè rọrùn fún láti máa jẹ kókó ẹ̀ tó bá tẹ ọrùn wálẹ̀ láti lè máa jẹ kókó láìsí pé yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láìsí pé yóò ṣẹ̀ṣẹ̀ lóṣù kó torí pé yóò jẹ yóò ṣẹ̀ṣẹ̀ kúnlẹ̀ kó torí pé yóò jẹ torí pé ẹsẹ̀ rẹ̀ jaga so ọrùn rẹ̀ náà nítorí ẹ̀ ló fi ga lọ́rùn rẹ̀ fi gùn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ṣe orí rẹ̀ ní nǹkan tó kéré gbogbo kókò ní ràkúnmí lè jẹ tí ó ṣe bá sí so ràkúnmí yìí nínú àwọn kọ̀sọ́ ìsù rẹ̀ ni pé ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala níbi ẹsẹ̀ rẹ̀ ọlọ́run bá dá kúfù fún ràkúnmí ní kúfù lẹ́sẹ̀ ó ní bàtà tó ń pè ní kúfù kúfù tá a mọ̀ dá ti ràkúnmí fún un tó yẹ sí pé ìwúlò rẹ̀ òun náà ni kó lè bá a máa fi rìn lórí iyẹ̀pẹ̀ ní desert láì tẹ́sẹ̀ rẹ̀ sí ní tẹ́rì torí desert ibi tí iyẹ̀pẹ̀ máa ń pọ̀ sí ni tó yẹ pé tẹ́sẹ̀ yẹn bá wọlé àti ríbi gbé ẹ ẹ̀ǹkó yàtọ̀ máa ń fa yẹn lẹ̀ bó ṣe máa ń fa mọ́tò bó ṣe máa ń fọ kadà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala dá kó fò sí ẹsẹ̀ ràkúnmí nítorí pé kọ́mọ́bà máa tẹ̀rì nínú desert ni naam nítorí pé ọ̀pọ̀ nínú ìṣẹ̀mí ràkúnmí bí kò máa rìn ní desert ẹranko tó máa rìn ní desert púpọ̀ ní oní ràkúnmí naam tá a bá wo ẹ̀yìn ràkúnmí a rí ike ń bẹ̀ àbí ẹ̀kọ́ ni tó dàbí òkè báyìí naam ṣe rí ó láǹfààní tó pọ̀ tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala fi dá ṣe rí ike tẹ̀ ń wò yẹn tó wà lẹ́yìn ràkúnmí tó dàbí òkè yẹn pé òun máa ń ga bí òkè ni ọ̀rá ló wà nù gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wu yẹn tẹ́ ń wu ike yẹn kò sí egun ń bẹ̀ kò sì sí ẹran ń bẹ̀ ọ̀rá ló wà nù ẹ̀ wọ́n bá yín sìn so ṣẹwárí ọ̀rá tó wà ń bẹ̀ yẹn ìwúlò rẹ̀ ni pé tí ràkúnmí bá jẹ gbogbo oúnjẹ tó ní tán nítorí pé ràkúnmí ẹran tó yẹ pé ó ní ikùn tó pọ̀ ni ikùn rẹ̀ pọ̀ tí bá ń jẹun ikùn kọ̀ọ̀kan ni yóò máa jẹun yóò máa wá fi àwọn oúnjẹ yẹn yóò máa fi pamọ́ sínú ikùn kọ̀ọ̀kan tí ikùn alákọ̀ọ́kọ́ bá ti kún yóò tó máa jẹun yẹn lọ torí ẹ máa ń jẹun gan yóò tó máa jẹun lọ ikùn ẹlẹ́ẹ̀kejì ní òtún kún ikùn ẹlẹ́ẹ̀kẹta tí ó yẹ báyìí sìn títí gbogbo okùn rẹ̀ ó fi kún ṣe tí gbogbo okùn rẹ̀ bá ti wá kún yẹn náà ẹranko kan ni tí wọ́n máa ń pè ní ẹranko alápọ̀jẹ yorùbá máa ń pè kí nìkan ní àpọ̀jẹ ó ti bá yín sìn òun làwọn òyìnbó máa ń pè ní regurgitation regurgitation náà máa ń pè àpọ̀jẹ naam àwọn ewúrẹ́ náà máa ń ṣe so ó ní pé àwọn jẹun jẹun jẹun jẹun jẹun tó bá padà yá tara wọn bá tàn bá ló ń jẹun mọ́ tara wọn bá balẹ̀ ẹ̀rí wọn lè jòkó níbi kan wọ́n kàn máa tún nǹkan tó ti jẹ yẹn wọ́n máa tún pọ̀ wọ́n máa tún jẹ wọ́n máa tún jẹ padà so nǹkan pè lápọ̀jẹ nìyẹn àwọn ẹranko tó bá wá ní ikùn tó pọ̀ òun náà máa ń pè ní ruminant animal ikùn wọn máa ń pọ̀ wọn máa ń ní ikùn tó pọ̀ ewúrẹ́ náà ń ṣe ruminant animal ni wọ́n yóò bá yín sìn so náà bí ràkúnmí náà ṣe rí nìyẹn ikùn tiẹ̀ tó pọ̀ ju tàwọn ewúrẹ́ lọ ikùn rẹ̀ pọ̀ gan so òun náà sì máa ń lápọ̀ jù náà tẹ́rí tó bá wá jẹun yẹn yàtọ̀ fún bó ṣe wá ní ikùn tó pọ̀ yẹn bẹ́ẹ̀ náà ló ní akèrègbè tó pọ̀ nínú tí mo mú sí. Si tí bá mú mi àwọn àpèrègbè kọ̀ọ̀kan tí bá ti ń kún àpèrègbè mi yóò tún máa mú lọ títí ó fi kún tí gbogbo ó fi kún yẹn nítorí ẹ̀rà kún mi ó máa ń ní rìsáàrù rìsáàrù yẹn ní tó máa ń lò fún ni tó bá wà ní desert tí ò sóúnjẹ sáà pé mo ní desert ló ti máa ń rìn jù ló ti máa ń sẹ̀mí jù máa ń sẹ̀mí desert jẹun so ó sì jẹ́ ẹranko tó máa ń lò fún desert tó sì fà náà ni wípé tọ́fí máa lò fún dẹ́sàtì ni pé òun ló dùn ló dùn rìnrìn àjò ní dẹ́sàtì jù torí wípé aláwọ̀kọ́ ó ní sùúrù ẹlẹ́ẹ̀kejì ó láwọn nǹkan kan tọ́lọ́wọ́n bá lékẹ́ láti sà á lẹ́sà tọ́lọ́wọ́n bá dá tó fi jẹ́ sí pé ó máa ń rọrùn fún láti rìn dẹ́sàtì nínú ẹ̀lẹ́sẹ̀ rẹ̀ tí mo sọ pé ọlọ́wọ́n bá lékẹ́ á dá kó fò sí yẹn nínú ẹ̀ ní ikùn tó tí mo sọ pé ó máa ń sọ oúnjẹ sí àti akèrèǹgbè tó táǹkì tó tí máa sọ omi sí tí wọ́n bá wà ní dẹ́sàtì kò sómi kò sóúnjẹ làkúnmí ọmọ lọ àwọn oúnjẹ tó ti jẹ yẹn tó ti tó ti sọ̀ sínú yẹn oní ò máa jẹ lọ tíkùn kan bá ti kún tíkùn bá kan bá ti tán yóò tó máa yóò tó bọ́ síkùn ẹlẹ́ẹ̀kejì yóò tó máa jẹ oúnjẹ tó wà ń bẹ̀ lọ títí yóò fi jẹ gbóúnjẹ náà kan rẹ̀ tán bẹ́ẹ̀ náà ló ní tó mu yẹn so omi tó ti wà nínú táǹkì rẹ̀ bó ṣe pọ̀ tó yẹn so tí ò bá ti rómi omi yẹn ni ó máa mu nínú àwọn ikùn rẹ̀ náà lọ́wọ́ omi yẹn náà ni ó máa mu padà tí ó máa mu tí táǹkì alákọ̀ọ́ fi tán tó bá tó mu yẹn tán yóò tó mu táǹkì ẹlẹ́kejì yóò fi mu gbogbo ẹ̀ tán so nítorí ẹ bífọ́ kó tó di wípé yóò rìnrìn àjò yẹn tán àbí kó tó di ibi tó ti róúnjẹ tó ti báyìí sìn yóò lè rí ibi survive ó ti yé so fún gbogbo àsìkò tí òróúnjẹ yẹn yóò sì máa tẹ̀mí lọ tí yíyí yóò ní bá rìn àjò ẹ̀ débi tó ti róúnjẹ padà nítorí tí bá wà níbi títí mu ni ẹ sílẹ̀ ẹ mọ́ lewu pé báyìí sìn yìí sì máa ń pẹ́ níbi tó ti mu mi nítorí àwọn ìjọ sọ́ọ̀lì ní tọ́lọ́run ní ràkúnmí ọlọ́run ní o ẹ máa fún lómi ẹjọ́ máa mú mi ọlọ́run bá níkẹ́ wá pín ọjọ́ tó fi máa lòdù ẹ̀yin èèyàn ẹ máa lòdù lọ́jọ́ báyìí ọjọ́ tẹ́yìn bá ti lòdù ràkúnmí ò ní lọ ọjọ́ tó bá ti lọ sódò ẹ̀yin ò ní lọ àwa àti ràkúnmí máa pó mi mu àwọn náà sì béèrè fún o àà lè gbà irú àrífín wo nìyẹn ẹranko lásán látara kún àjọ wa máa pún mi mu torí pé ràkúnmí máa ń pẹ́ níbi omi gan ìdí tó sì fà á òní pé gbogbo àwọn táǹkì rẹ̀ yẹn tí bá ti mú omi yóò fi gbogbo ẹ̀ yóò rí pé òun pọn tó kún tó bá kún tí gbogbo ẹ̀ bá kún yányán ìgbà yẹn tó kún bí omi yóò mọ̀ wá lò lọ ṣé wá rí tó bá ti ń rómi míì tó bá ti ń lo táǹkì kẹtán tó bá ti ń lo àgbá kẹtán nínú rẹ̀ tí ń rómi míì yóò mọ̀ sílẹ̀ àgbá yẹn padà kò ní dúró wípé tóun bá rómi kóun kọ́kọ́ mu gbogbo tó wà nínú tán because ó mọ̀ pé anytime ìrìn àjò lè wá tó yẹ sí pé òun nìdí láti fíìlì táǹkì òun kalẹ̀ ṣàǹgbé bó ṣe fíìlì táǹkì ẹ̀yẹ tó bá ń rú mi láàrin oṣù kan ó lè máa wò pé kìntì ní ìdíkí mọ́ mi bí èsì máa mú tọ́wà náà kàn mí lọ tí bá mú tán làkún ní èṣe bẹ́ ọgbọ́n gan lórí báyìí sì kò ní wò pé bí mo ti níkan nínú yóò fa àwọn èèyàn kalẹ̀ náà ni tó bá ti mọ̀ kátán tó bá ti rú mi yóò tún fíìlì padà yóò tún fíìlì padà nítorí ìjọ́ tí ó bá rìnrìn àjò àbíjọ́ tí ó bá wà níbi tí ò ní ti sómi kò ní fẹ́ kọ́ jẹ́ sí pé yóò wà stranded yóò máa wú mi kò sì sómi lára rẹ̀ mọ́ nígbà tó sì láǹfààní àti pọn mi kalẹ̀ ẹjẹ́ máa ń sè yóò wá pọn gbogbo omi yẹn yóò pọn sínú kun rẹ̀ kalẹ̀ nítorí ijọ́ tí ò bá ní rómi orí bá yín sì so ṣẹ́wárí ibi tí mo ti lọ o níbi kí ẹ̀yìn rẹ̀ àbí ọlọ́run tó wá dáa débi wípé ṣẹ́rí tó bá jẹ gbogbo oúnjẹ tó wà nù rẹ̀ kàn pátápátá tí ò tó oúnjẹ kankan mọ́nù rẹ̀ ikí ẹ̀yìn rẹ̀ yẹn oúnjẹ tó ní yóò máa wá yọ ikí ẹ̀yìn yóò máa yọ ní yóò máa wá jẹ ní oúnjẹ tí yóò máa wá tí yóò máa gbẹ́ra fún mi so kíra fún tó lè kọ̀ǹpléènì pé òun ò jẹun à lórí jẹ́ sí pé kíra fún tó ní tó sì máa ń bínú sí kíra fún máa ń bínú sí náà ni kẹ́ ẹ fi pa ebi tẹ́ ti fi para fún mi tí títara ó fi ní tí ò sí nílé à ẹ̀yin náà ẹ ti ṣàṣejù kódà ìyàgán dá ẹ̀ lẹ́bi ìwọ náà lè dájú tó báyìí tó fẹ́ ràkúnmí ọlọ́run bá nìkẹ́ ládàá ní nítorí pé tí ò bá rú oúnjẹ jẹ fáwọn àsìkò tó pẹ́ oúnjẹ ti ń bẹ lára rẹ̀ tí ó máa jẹ lọ ṣòkó tó bá di pé gbogbo oúnjẹ yẹn tán dé pé ike yẹn náà bí kéèyàn ti pọ̀ tó yẹn tí kéèyàn náà wá yọ tán tí gbogbo fásitì tó wà ń bẹ́ẹ̀ fi yọ tí ò fi rú oúnjẹ jẹ mọ́ sára fi wá tí nira fi wá bá so kò ń ṣe kékeré ló fi jẹ́ pé ràkúnmí máa ń ní sùúrù gan-an ṣùpọ́ lọ́wọ́ bá Allah so kó má rí oúnjẹ fásitì tó pẹ́ yóò máa ní faradà torí pé tí yóò máa jẹ ń bẹ lára ẹ̀ ó ṣe báyìí nì so òun là ń fa ní nínú àwọn àǹfààní tí ike tó wà lẹ́yìn àkúnmí tó máa ń ṣe fúnra àkúnmí nìyẹn ṣùgbọ́n kí à ń ṣe pé bóyá ike lásán bákan náà ni pé ọ̀rá tí ń bẹ́ẹ̀ yẹn kò ń kàn ń ṣe ọ̀rá lásán tí kì í bá ṣe oúnjẹ nígbà tí àkúnmí ọ̀bá oúnjẹ kankan jẹ mọ́ gbogbo eléyìí báyìí ní lábẹ́ afalaya zoro náà ìlà ìbírí kéfà kó lè kàn ọlọ́wọ́n bá lọ́ sọ wọn sálápè wa lọ sí bí kíni ká ronú sí ràkúnmí ẹ̀jẹ̀ ọ̀nà so eléyìí láì méje ká mọ pàtàkì ntọ́nà bá rí kí á fi ní ká ronú sí ràkúnmí pé á àwọn nǹkan tá a lè ronú sí tọ́pọ̀ nínú àwọn àmì ọlọ́wọ́n bá àtàwọn àmì agbára àwọn àmì tó ń tọ́ka sagbára ọlọ́wọ́n pọ̀ lára ràkúnmí tó tọ́ ṣẹ́rí ràkúnmí ó ní ẹyin dúdú méjì tó fẹ̀ ẹyin jú yẹn orí bá yìí sìn pẹ̀lú sùúrù pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ràkúnmí a máa rí a máa rí ẹyin látara ojú yẹn ó máa ń rí ẹyin tó ti bá yìí sìn látara ojú yẹn ó lè rí ẹyin tó bá farabalẹ̀ dáadáa tó bá yí ojú yẹn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Naam. Bákan náà bá wá wo abonú ràkúnmí, abonú rẹ̀. Ọlọ́run bá Allah tọtọ tún dá abonú rẹ̀ tó tún yàtọ̀. nǹkan kan wà ń bẹ̀ tí ó dà gẹ́gẹ́ bí òṣùpá báyìí àbí bí owó coin lẹ̀tọ̀ ń tóbi níbi abonu ràkúnmí tí wọ́n máa ń tíkì gà ó máa ń tíkì àwọ̀ ọ̀bẹ̀ máa ń tíkì ó náà ń pè ní alikalikalu náà máa ń pè nǹkan yẹn alikalikalu tó ti báyìí sìn tẹ́rí òun ni ràkúnmí máa ń fi ń lélẹ̀ nígbà tó bá ṣe burúkú tí ràkúnmí bá tó bá kúnlẹ̀ yẹn tó bá kúnlẹ̀ yẹn ibi tí ràkúnmí máa fi ń lélẹ̀ nìyẹn níbi awọ abonú rẹ̀ ta sọ yẹn wọ́n rọra yíro gbódó báyìí ó sì tí kìíyà ó yẹ báyìí sí so náà ràkúnmí láwọn ẹsẹ̀ kan tí yẹ́ sí pé tí bá ń rìn ẹ̀ ní rí ẹ̀ ní rí ẹ̀ ní fíìlì ẹsẹ̀ yẹn lórí rẹ̀ ó jẹ́ báyìí nìyí so nínú àwọn ìtọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó fi sí lára nínú àwọn nǹkan àríwò yẹn ni ó yẹ báyìí nìyí nínú àwọn nǹkan àríwò yẹn ni. mo ti sàlàyé fún wa pé yìí ẹranko alápọ̀jẹ ni àbí tó máa ń jẹ tó máa ń pọ̀ ní tó bá ti jẹ nínú àwọn ọkàn tó pọ̀ tó ní orí báyìí hù náà bákan náà ràkúnmí ó jẹ́ ẹranko tó yẹ sí wípé òun ni wọ́n máa ń lò ní jọ̀hún láti fi rìn ní dẹ́sà láti fi rìn ní asálẹ̀ ilẹ̀ desert náà nítorí pé táwọn èèyàn bá fẹ́ rìn ní desert wọ́n máa ń rí ìnira tó pọ̀ gan oríṣiríṣi àwọn ìnira ní ń bẹ níbi desert nítorí ẹ̀rọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó máa ń rìnrìn àjò ní desert wọ́n máa ń kú wọ́n máa ń kú wọ́n bá yín sí torí pé téèyàn bá fi lè tí nǹkan téèyàn gbé dání tó wá fi lè tán ní desert òjé báyìí sìn tọ́ kí a máa retí ijọ́ tí kú òde ni ó lè róúnjẹ òsì lè rómi òjé báyìí sìn tó bá ti wájú lọ báyìí ọtẹ lọ ni kò sí oúnjẹ kankan tó bá wẹ̀yìn ọtẹ lọ ni kò sí oúnjẹ kankan kò kankan tó ó kàn máa bá rìn àjò lọ títí títí tí tó ní lára ó fi tán tó fi kú ni tó lẹ́sẹ̀ yẹn bá rìn àjò ní desert ẹ bọ́ pọ̀lọpọ̀ kú ẹ lè máa rìn lọ àwọn olè káṣí ń bẹ pé desert làwọn ti máa ń rọ́ọ̀bù jọ desert làwọn ti máa ń wọ́n gba gbogbo tó wà lọ́wọ́ yẹn pátápátá ni náà so tábà fẹ́ sìnrìn àjò ní desert ràkúnmí yìí ni ó gbé ni ó gbé lọ òun àtàwọn nǹkan wọn gbogbo tó fẹ́ sìnrìn àjò yẹn ní tí wọ́n jẹ nǹkan tí wọ́n mú wọ́n gbèsè ràkúnmí yìí òun ó fi sìnrìn àjò yẹn eléyìí ni ó jẹ ká gbọ́ yé hadithu kan tánàbí sallallahu alaihi wasallam sọ nípa ìdùnnú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lillahi ashaddu farhan min tawbati abdihi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó máa ń dunnú ní ìdùnnú tó ní agbára nígbà tẹ́rù rẹ̀ bá túbá oye bá yín sìn anábì ni ju ẹnìkan nù yín lọ tẹ́ pọ́ sí àjò ní desert tó wá pé lórí ìràkúnmí rẹ̀ gbogbo tí ó jẹ gbogbo tí ó mu wà lórí ìràkúnmí yẹn ṣe sí pé ó ti ń relate pẹ̀lú nǹkan tá àbí ní tí ó jẹ tí ó mu ó ń ìràkúnmí yẹn ọwá débì gba bògì díẹ̀ torí pé òórùn dẹ́sàtì ti ń mú gan ibi tí èèyàn bá ti rí bògì èèyàn wà ọwá débì kan tí bògì wà ọwá gba bògì ibi ti bọ́ sábẹ́ yẹn báyìí ibẹ̀ sàn lọ sí owó yẹn èèyàn kò ríra kan mímá tẹ̀pẹ́ kú ti dé ìjọba yìí sọ pé dé sáà ti ṣe rí yẹn àṣà ẹ̀ wà ó pé ọlọ́run mọ́ òun báyìí tòun bá òun báyìí ọ̀rọ̀ pé ẹ ṣáàjẹ́ kó ń jókòó síbi bíi títí kó fi dé ìyẹjọ́ tó ń bá lò ń gbé tọ́lọ̀ fi ní kúkú dé tó ó dé náà nù torí pé kò sọ́nà míì mọ́ kò sọ́nà àbáyọ mọ́ bí tó ti ń ronú ìrònú bórun ṣe gbé lọ nìyẹn bàbá tó sọ̀rọ̀ ìgbà tí ó jí báyìí ọkàn bára kọmi rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni sẹ́wọ̀n ẹni tí ń retí kú tó wá rí ọ̀nà àbáyọ ntí ntí yọ̀lá ẹ bí mi ti dùn tó wọ́n ní Allahumma anta abdi wa ana rabbuk rí ọlọ́run ọba a wọ́n mọ̀lẹ́rù mi mọ̀ lọ́lọ́run rẹ̀ ẹ̀rọ yìí sì anábì ní akhta'a min shiddati al-farsh ó sì wí nítorí ìdùnnú àdùnjù lọ́fà tó fi sì rí pẹ̀lúbà ẹ̀sìn náà ìntàfẹ́fà yọ ń bẹ̀ ni pé ẹ̀rí wípé yóò jẹ́ kí ìrìn àjò desert sọ pé ó mọ́ rìn pẹ̀lú àkómi yìí oríjì ká gbọ́ hadith ẹ̀rí pé àà àṣí nǹkan tó ṣẹlẹ̀ sí ọkùnrin tánàbí ní rẹ̀ dùn ní àṣí nǹkan ńlá ní tòótọ́ àṣẹ́nú yẹn lè tìdún tòótọ́ kí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ ẹmà èyàn tó yẹ pé kò sí ìrètí kankan máa níta ìrètí ikú ni kọ́ wa rọ́nà àbáyọ tí ó sì sí nǹkan kan mọ́ gbókè ìsẹ́ni tó gbóhùn rẹ̀ kò sí tó lè fi ké láyé táwọn èèyàn fi máa pọ́ wà mẹ́ àló ti rìnrìn àjò gan ní desert so irú nǹkan yẹn ẹ rí i pé ọkùnrin tánà bí ń sọ yẹn náà ní ìgbà tó náà rìn ní desert yẹn kí ló gbé ràkọ́mí gbogbo tí ó sì jẹ tí ó mú tí ó sì ṣe ìrìn àjò yẹn ń bẹ lórí ràkọ́mí yẹn àbẹ́ẹ̀kọ́ ni sotori pé bọ́ṣe máa ń báwọn lárúbá ṣe máa ń ṣe nìyẹn tó bá fẹ́rìn ní desert ràkúnmí náà máa nítorí àwọn tí ń bẹ lára rẹ̀ ó jẹ́ báyìí sìn ó lè survive púpọ̀ kí wá sọ òun nìkan ó jẹ́ báyìí sìn ṣe rí ràkúnmí tí bá ń rìn ìmọ̀ rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ìmọ̀ ń rìn pẹ̀lú farabalẹ̀ ni ó ṣe báyìí sìn so nítorí ẹ̀ ó máa ń rọrùn fún wọn láti gùn ó ṣe báyìí sìn so ara ò ní ròyìn torí bó ṣe máa ń rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ so yóò sì máa ṣe farada pẹ̀lú ebi yóò máa ṣe farada ebi ní gbogbo ìrìn àjò tó bá rìn yẹn torí pé ó ti gbé àwọn oúnjẹ kan pamọ́ sínú okùn rẹ̀ ni so òun náà sì máa ń kó gbogbo àwọn ọjà wọn táwọn lárúbáwá bá fẹ́ lọ tajà nílùú míì ọjà wọn orí rẹ̀ ní ó gbélé wọ́n fi ṣe àjò láti kọjá ní desert so rakomiti ní ó wá ṣe wù kí ẹrù yìí pọ̀ tó àti ìrìn àjò yìí kì í rẹ̀ yóò máa lọ náà ni ó ti báyìí sìn tí àdáwò bá wá ṣẹlẹ̀ lórí ìrìn àjò wọn tó di wípé wọ́n sọnù torí pé wọ́n máa ń sọnù ó wọ́pọ̀ dáadáa kéèyàn sọnù ní desert kódà ọ̀pọ̀lọpọ̀ tó máa ń pa àwọn tó bá ń ṣèrìn àjò ní desert ni pé wọ́n ti sọnù so nígbà tán ti sọnù yẹn so nígbà tán bá ń wá ọ̀nà káàkiri ibẹ̀ ló ń jẹ àti tí wọ́n gbé dání ọ̀tàn sí torí pé àwọn ti pèpè àwọn ibi táwọn lọ yìí o sòdèdè táwọn jẹ táwọn ò mọ̀ táwọn fi débi tí àwọn ó ti máa rí jíjẹ mú táwọn fi kọjá desert rí ṣùgbọ́n ṣe fìtí rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá fi lè sọnù lèṣí wàhálà ò ti dé nìyẹn ibi tí wọ́n ti sọnù yẹn tó ti ń wójú ọ̀nà káàkiri yẹn sọ pé ìrìn àjò wọn ó ti padà ó ti dé ti lékún ju tán ti calculate lọ ibẹ̀ ló ń jẹ́ ọ̀tàn sí ibẹ̀ ló ń ọ̀tàn sí ibẹ̀ náà sábà máa ń kú sí. so nítorí ẹ̀ tán bá wá sọnù lójú ọ̀nà ó ti bá yìí tí wàhálà ti wá bá wọn tí ìdààmú ti bá wọn tẹ́sí wò pé ah, àwòkù sórí ìrìn báyìí so pẹ̀lú ibi àti òǹgbẹ lọ́pọ̀lọpọ̀ gbà ràkúnmí ni máa ń yọ wọn ràkúnmí ló máa ń yọ wọn nítorí pé ràkúnmí nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá lékelá dáma òun ni pé ó máa ń gbóòórùn gan tí ràkúnmí bá wà ní desert tí kò sóúnjẹ táwọn olówó rẹ̀ jẹ tí olówó rẹ̀ jẹ mọ́ tí ò sí tí ó mú mọ́ tí omi bá wà ní bóyá bí irú bí sọ́tẹ̀ tó mú wá àbí irú ọ̀tẹ̀ àbí ẹ̀yàn kọrin àkọ́mí ó gbóòrùn rẹ̀ láti bí ṣẹ́rí tó bá gbóòrùn láti bí ní táwọn tí ó mọ́ àwọn tó mọ̀ nípa àkọ́mí bá fi mọ̀ pé alhamdulillah ọ̀dà pọ́n àbáyọ ti bẹ ni pé eré tí àkọ́mí ó gbé láti bí lọ síbi omi eré tó ní agbára èyí onímọ̀ pé ràkúnmí lè sáré orí yẹn kí ló fà á oní pé ràkúnmí ó fẹ́ dóòlà ẹ̀mí olówó rẹ̀ nígbà tí ó ti fẹ́ kú torí pé omi ló nídìí tí ràkúnmí bá wá lè gbóòórùn omi bí dẹ́tà ti ṣe jìnà tó yẹn bómi ṣe jìnà tó ní dẹ́tà ti yẹn tó bá fi lè gbóòórùn omi tó bá fi lè fíìlì orí ilẹ̀ ń bì láti bì tómi bá ń bẹ ń bì kan tó jìnà ràkúnmí ọmọ ó máa ń yọ wọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà nígbà tá a bá wà nù wàhálà n ló fi jẹ́ sí pé ẹ̀rí pé n tó dùn pẹ̀lú nǹkan tá a sọ nísìn ẹ̀rí pé n tó dùn gbérin àjò lọ sí dẹ́sàtì ni torí pé ìgbà tí wàhálà bá dé òun ló máa ń yọ wọ́n ó ti bá nísìn so bí ràkọ́mi bó ṣe rí nìyẹn ó ti bá nísìn náà takúmí ní mo ṣàlàyé fún wa wípé ó máa ń farada ọ̀pọ̀lọpọ̀ nira gan ṣùgbọ́n tí ó bá dípò bínú tán tí ìnira yẹn tó bá ti lè kọjá ìfarada rẹ̀ tó bá fi jà ìjà rẹ̀ lágbára o tó jẹ́ báyìí sìn so ìjà rẹ̀ lágbára gan so ní sì máa ń pa yẹn so eré ìbáyìí ni ṣókí nípa àwọn nǹkan tí a ní bùkátà sí láti wòye sí láti ronú sí. Si nípa ràkúnmí ó ti báyìí sìn ṣókí nìyẹn so nínú àwọn nǹkan tá a ní láti ronú sí nínú àwọn nǹkan sì pọ̀ lára ràkúnmí nínú àwọn nǹkan tó wà lára ràkúnmí nínú àwọn nǹkan àmì tó ṣe wòye sí ni pé ràkúnmí bó ṣe wà yẹn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala dá níbi ìhà rẹ̀ báyìí àyè tó yẹ sí pé ọlọ́run ọba fàmì sí fún gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ ọ́n téèyàn bá fẹ́ pa ràkúnmí ibẹ̀ lẹ́lọ ibẹ̀ lẹ́lọ ràkúnmí kọjá ẹran tí yẹn máa ń dá dùbúlẹ̀ pé yẹn fẹ́ dù wọ́n bí yẹn dá pé báyìí sìn ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ ń kípa rẹ̀ ọlọ́run bá lékẹ́ láti dá ìyẹn ṣẹ́rí tí yẹn bá ti ríbi tí wọ́n ti pa ràkúnmí rí sábàkà tí wọ́n sọ ibẹ̀ yẹn ẹni tó fẹ́ tó fẹ́ tó fẹ́ pa tó fẹ́ gùn tí wọ́n máa ń gùn ní sọ bẹ̀ yẹn tó bá ti tó bá ti mọ́bẹ̀ dání tó bá ti súnmọ́ ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti sáré tọ̀ bẹ̀ bọ̀ báyìí yóò sá kúrò ń bẹ̀ ni nítorí pé gbogbo tó bá wà ní sọ̀rọ̀ àǹdì mẹ́yẹn tẹ́ pára ti ní tọ́ rẹ̀ bá tẹ́ mẹ́yẹn ikú ni o ó sì mọ́ ń pẹ́ kó tó kú ṣẹwádìí tán bá tí ọ̀bẹ bọ ibi àyè ibi tí ó lámì yẹn ẹ̀jẹ̀ tí mọ́ ń jáde ń bẹ̀ ọkọjá tí ó pọ̀ tí èsì pé dídà tẹ́rín tẹ́rín so bí àgbàrá ló ṣe máa ẹ̀zẹ̀hùn bí àgbàrá ló ṣe máa ló ṣe máa dà orí ìdúró náà ló ṣe wà títí títí tí tẹ́jẹ́ bá pọ̀ tó bá rẹ̀ ẹ́ ẹ wà lọlẹ̀ ẹ̀jẹun náà ni sẹ̀ǹgbẹ́sì nǹkan bá ti lùzì lọ́rì tó pọ̀ òun ni ó padà ni ó padà ni ó padà pa so oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí làwọn nǹkan tí ọlọ́run ọba lọ́ subhanahu wa ta'ala tó fẹ́ ká ronú sí lára dídá tọ́lọ́run Allah subhanahu wa ta'ala tó dára fún mi náà ala kulli hal so ni pé ààrẹ láǹfààní àti jùbá iná lọ so ọlá pé afẹ́ká gbìyànjú káwòye sí kí ni ìwádìí ìwádìí ìmọ̀ nípa ìrònú nípa ràkúnmí ríronú sí ràkúnmí bọ́lọ̀mọba àdìgẹ́lá ṣe dá tọ́lọ̀mọba àdìgẹ́lá fẹ́ káwòye sí kí ni nǹkan tí ìwádìí sọ nípa ràkúnmí nígbà yìí sìn yẹn báwo lọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ṣe dára fún mi tó fi ní bùkátà sí kárunú sí nǹkan sì ti àtàrà bẹ́ẹ̀ ká fi mọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala sábẹ́ lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó jọjàre kí ó ṣe wá ní ẹrú tí ó máa ronú sí àwọn àmì rẹ̀ tí ó sì tàtàrà bẹ́ẹ̀ máa dá ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala mọ̀ bó ṣe lágbára tó àti ìjọ kan ṣoṣo ọlọ́run bá lọ́sùn fáwọn ta'ala so eléyìí báyìí nìkan kọ́ ni àyè ibi tọ́nà ọ̀bàdìkí àti ní ká wòye ìwòye ìrònú nọ́vọ́rọ̀ ẹ̀ ti bá ọ àwọn àyè ibi tó pọ̀ lọ́wọ́ ọ̀bàdìkí láti máa ń pè wá sí wípé kẹ́ ẹ ronú ẹ ronú ẹ ronú ẹ wòye sáwọn ẹ̀dá ọlọ́wọ́ ọ̀bàdìkí kẹ́ ẹ fi ronú wọ́n bá yín sìn sòtìrí pọ́ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala fẹ́ kí a mọ ọlọ́wọ́ ọba látara àwọn ẹ̀dá tọ́lọ́wọ́ ọba dá wọ́n bá yín sìn ọlọ́wọ́ ọba àdìkí láti fẹ́ ká máa ṣe research ọlọ́wọ́ àdìkí ká máa ṣe ìwádìí ìmà torí pé níbi ká máa ṣe ìwádìí ìmà yẹn àǹfààní tó pọ̀ wà ń bẹ́ẹ̀ bóyá báyìí sìn ìmọ̀ tó sì pọ̀ ó wà ń bẹ̀ ṣùgbọ́n náà bàlọ́ subhanahu wa ta'ala kó ṣe wá ní onímọ̀ alájọ kan sọlọ́wọ́ bá hádà wallahu a'lam subhanaka wa bihamdik ṣẹlẹ̀ la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk